wípé nǹkan tí wọ́n fẹ́ ṣe. lẹ́kì tó ṣẹlẹ̀ yẹn wọ́n ní ọjọ́ pẹ́ẹ́n. lára wọn ni obìnrin kan tí wọ́n pè ní Aisha Yusufu. Aisha Yusufu àlè jáde ní báràkì ọ̀kan kó bọ̀ kó ammunition kó gbọ̀ gan. kò sí ẹnikẹ́ni tí ó wọ aṣọ sójà. tó bá ti bí òbí bí òbí ọbẹ̀ ara sí ọmọ. ìdásórí èrò gbóná fọlùfẹ́lẹ́ lórí kan ẹ kú dédé àsìkò yìí níbi tẹ̀tẹ̀ láǹfààní láti máa wò wá àti láti máa gbọ́ wá lórí ìkànnì Kaftan television yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà ẹ ṣeun tẹ́ tó darapọ̀ mọ́ wa lórí ètò ó ń gbóná fẹlifẹli ó ń gbóná yàjó yàjó ẹ ti mọ̀ wípé orí ètò yìí ni a ti máa ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ tó ń lọ lórílẹ̀‐èdè wa nàìjíríà lórí ètò ìṣèlú ni lórí ètò ọrọ̀ ajé ni lórí ètò ìlera ètò ẹ̀kọ́ ẹlẹ́sìnjẹsìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ọ̀rọ̀ tó ń lọ lórílẹ̀‐èdè wa nàìjíríà pátápátá òun ni a máa ń gbé wá sí etí ìgbọ́ yín lórí ètò òǹgbóná fẹ̀lifẹ̀li tó èmi náà ni ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín Prevail ọmọ bàbá kọ́ládé aguntaṣẹ́lò pírẹsẹ́ńtà agọ̀dẹ́ni ògbọ́n pójó ni mo lérò wípé ẹ ti gbé àga báyìí láti jókòó kẹgbọ́ gbogbo ohun tí a ní fún yín lónìí hmm, ẹ ṣeun lẹ́ẹ̀kan sí tẹ́ ẹ tún darapọ̀ mọ́ wa tó ọ̀rọ̀ owó gan ló ń lọ lórílẹ̀‐èdè wa nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ àkọ́kọ́ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ìjọba agbowá sí etí ìgbọ̀nyín níbi ọjọ́ bíi méjì sẹ́yìn wípé ìjọba lóun ṣe láti fún àwọn ọmọ nàìjíríà tó tó twelve million ní eight thousand naira fún odidi oṣù mẹ́fà ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ààrẹ Tinubu ni ó ti sọ wípé òun ti gbọ́ gbogbo awuyewuye wa o gbogbo bá ṣe sọ pé àfẹ́ eight thousand wípé kò lè tán ṣòro wa kò lè tó ọ̀rọ̀ owó ọkọ̀ kò lè tó oúnjẹ ojúmọ́ ó lóun ti gbọ́ gbogbo ẹ̀ ó ní ṣùgbọ́n àwọn á tún tún gbéyẹ̀wò táwọn á sì tún rí ohun mìíràn tí àwọn lè ṣe sí ọ̀kan nínú ohun mìíràn tí wọ́n tún gbé léde ó ní àwọn yóò fún àwọn àgbẹ̀ àgbẹ̀ tó tó fifty million ẹ̀yìn àádọ́ta mílíọ̀nù àgbẹ̀ káàkiri orílẹ̀-èdè nàìjíríà báwọn wọ́n á fún wọn ní fertilizer àti nǹkan ọ̀gbìn fertilizer àti nǹkan ọ̀gbìn tó ṣe ohun tó tún kàn nìyí àwọn àlejò wa wọ́n bá wa ṣàlàyé tó bá jẹ́ pé ohun tí ó dára ni tàbí ó kù díẹ̀ káàtó wọ́n bá wa ṣàlàyé lónìí bákan náà mo lérò pé ẹ rántí ọ̀rọ̀ tí a mú wá sí etí ìgbọ̀nyín nígbà kan nípa mẹ́sàn-án ejikeme tí eh, ó kọ eh, ìdánwò UTME ní ìpínlẹ̀ Anambra nígbà tí ó kọ ìdánwò eh, UTME yìí ni wọ́n sọ wípé ó gba two forty nine ṣùgbọ́n tí ọmọ yìí sọ tó yí tó ní eh, three sixty two òun lòún gbà tó wọ́n ti gbé ọmọ òun lọ sí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lánàá òde yìí wípé kó lọ rawọ́ ẹ̀bẹ̀ sí àjọ jamb wípé ẹ̀ẹ̀kan eh, má bàa bínú o wípé òun buwọ́lu òun lòún mọ̀ọ́mọ̀ ṣe ayédèrú èsì ìdánwò tó àwọn àlejò wa lónìí wọn ò tún bá wa tanná wọ́n sì bá wa ṣàlàyé ọ̀rọ̀ ń gan lẹ́kùnrẹ́rẹ́ ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ alẹ́ kan sí ẹ jẹ́ ká sáré dókè lọ́hùn ká lọ gbé àwọn àlejò wa wọlé ẹ má yí kúrò ń bẹ̀ àdétán. ẹ káàbọ̀ padà sórí ìkànnì Kaftan television yorùbá tí bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ètò ni ètò yín ó ń gbóná fẹlifẹli ó ń gbóná yàjó yàjó àwọn àlejò wa wọ́n ti wà ní ìkàlẹ̀ báyìí wọ́n ti wà ní agbára tí wọ́n fẹ́ bá wa ṣàlàyé ọ̀rọ̀ tó ń lọ lórílẹ̀‐èdè wa nàìjíríà àlejò àkọ́kọ́ àwọn ni arákùnrin Sherifdeen Àṣàmú onímọ̀ ìṣèlú ni wọ́n bákan náà ní apá ọ̀tún mi ni mo ní arákùnrin Fatai Adéṣọ̀kan àwọn oníròyìn ni wọ́n ẹ̀yẹ tí wọ́n bá wọn oníròyìn wọ́n ṣe máa ń sọ wọ́n máa ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún mm-hmm. lẹ́kùnrẹ́rẹ́ tó ẹ bá wa kí àwọn aráalé. ẹ ṣe atọ́kùn mo kí gbogbo aráalé gbogbo ọmọ Nàìjíríà pátápátá ìlú yìí kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. àmín àmín tó ẹ bá wa káwọn aráalé náà. <laughs> a kí ẹ̀yin aráalé ọ̀dẹ̀ ọ̀dà bí o <laughs> ẹ pẹ̀lẹ́ ẹ ṣeun ẹ ṣeun gan ni látàrí eight thousand naira tí ìjọba ti sọ wípé àwọn ò tún gbé yẹ̀wò wípé torí ẹjọ́ ìpọ̀ awuyewuye pọ̀ nǹkan táwọn èèyàn sọ ti pọ̀ jù tó wọn á ní àwọn fẹ́ ní lára nǹkan tí wọ́n tún ní àwọn gbèrò láti ṣe tí wọ́n ti ń gbìyànjú láti fi léde báyìí ó ní wípé wọ́n ó fún àwọn àgbẹ̀ tí ó tó àádọ́ta mílíọ̀nù ní fertilizer àti nǹkan tí wọ́n lè gbìn ǹjẹ́ ìbéèrè mi yé yín báyìí kí wá ni ǹjẹ́ lérò pé ohun tí ó tún kàn nìyẹn báyìí àbí ṣé nǹkan tí ó lè yanjú ìṣẹ́ àti ariwo àwọn ọmọ nàìjíríà nù lọ́wọ́lọ́wọ́. Mm, ẹ ṣe atọ́kùn amúkan ẹ̀rọ ẹ̀wọ́ olókèlè ẹ̀wọ̀ ẹ̀wòsàlẹ̀ àti rí gẹ́gẹ́ bí ohun tó ti ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí kí ìjọba há owó fún ọmọ nàìjíríà rí pé kò ń ṣe ohun tí ó múná délẹ̀ hmm. pàápàá jùlọ ìjọba tó dẹnu kọlẹ̀ tó lọ yìí a ministry kan tó ń pè ní humanitarian and disaster management affairs bó ṣe ṣe àwọn ètò owó nígbà tí àrùn covid wà ń ta tí kò ń lé gbélégbélé ẹ̀ táwọn ọmọ sí ní sùkúù a mínísítà yìí sọ fún wa pé òun bọ́ àwọn ọmọ ní ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún tó ń fún wọn lóúnjẹ ṣé àlùjọ̀nú làwọn ọmọ tó lọ sùkúù nígbà náà so ohun tèmi gbà lérò àwa díẹ̀ tọ́lọ́ ní ká súnmọ́ àwọn ọ̀gá wa tó ń pè ní veteran journalist tó ń súnmọ́ ìjọba akọ́ fún wọn pé ẹ̀yin náà ti gbàgbé ni ẹ̀yin náà lẹ́kọ́ wa nígbà tí ìjọba mi bá wà ńbẹ̀ ẹ̀yin a máa kọ átíkù ní wíkẹ́ndì pé ẹ má jẹ́ àgbàgbé o a má ṣàṣùpìyè ọjọ́ òkín pẹ́ lọ o gbogbo ohun tí ìjọba yìí ní láti fi pilẹ̀ ètò ìjọba kò ju ọdún kan lọ táwọn bá ti mú táwọn bá ti rí mú lọ́dún kan yẹn bọ́dún mẹ́rin ṣe máa pe náà kì í ṣèpè táwọn bá ti rí ìpìlẹ̀ yẹn ṣe ní ọdún kan hmm. because tẹ bá pilẹ̀ nǹkan tẹ bá fẹ́ kọ́ ilé ẹ ilé tí Kaftan ti bó ṣe tóbi gbàrún mm. ìgbà tí wọ́n ti pilẹ̀ mm. wọ́n ti mú so orí ẹ̀ ló ń bá lọ mm. tí wọ́n bá ti ṣì mú Ọlọ́run jẹ́ kán ṣì mú torí bí àwọn ọ̀dọ́ àwa mùsùlùmí wọ́n ní ká ṣàdúrà fáwọn olórí wa Ọlọ́run jẹ́ kán ṣì mú àmọ́ tí wọ́n bá mójútó ilẹ̀ tí wọ́n bá ti rí mú sìn ká gbàgbé ọdún mẹ́rin yìí ni hmm. ṣé eight thousand tó fẹ́ pín yẹn kì í ṣe ohun tí ó múnádóko hmm. àwọn náà wá já sí pé ìjọba yóò rà pé ìjọba wa ni lóòótọ́ hmm. torí wọ́n gbọ́ ìjọba mi ò ní ìdá kò ní dáhùn wọ́n gbọ́ fún ara wọn wọn ní ẹ̀yà wa wẹ̀ torí eight thousand yìí kò sí nǹkan ta nídìí ohun tó lóyìnbó ń pè ní holistic hmm. ohun tí wọ́n tán tilẹ̀ láti láti bọ̀lẹ̀ hmm. tá a délẹ̀ tá a kálé kákó hmm. ẹni tí ò níṣẹ́ lọ ọjọ́ mẹ́rin fẹ́ fi fún un lówó oúnjẹ àbí kẹ́ wá nǹkan tó máa ṣe ní oníkẹ́jẹ́bú lẹ́gbẹ̀ẹ́ títí ẹ̀ náà ti fertilizer fifty million farmers àádọ́ta mm. mílíọ̀nù fáwọn àgbẹ̀ ìyẹn dáa bọ̀ báwo la ṣe fẹ́ identify àwọn tó jẹ́ farmers tá a fẹ́ fún ní fertilizers tó tẹ bá fún èmi fàtà oníròyìn lèmi mi ì dáko mi ò <laughs> lóko mm. màá lọ tà ni mm. àmì mi ń bá àwọn èèyàn lókè mm. mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí kì í ṣe mo bá àwọn èèyàn lókè pé wọ́n á forúkọ mi sí tí màá gba fertilizer yìí tí màá lọ tà á hmm. báwo níjọba ṣe fẹ́ mójútó àárín yẹn a tún kọ̀ yẹn náà sáwọn ọ̀gá wa hmm. tí wọ́n súnmọ́ president pé hmm. ẹ fojú wo eléyìí o fifty million farmers lóòótọ́ máa jáde ẹ fojú gọ́vnà wa ní Ọ̀yọ́ state ó ṣe interview kan ló sọ so, nígbà tóun dé hmm. wọ́n ní wọ́n fún àwọn fertilizers wọ́n fún àwọn àwọn àgbẹ̀ ní fertilizers wọ́n fún wọn ní nǹkan báyìí wọ́n bá ló ti gbà ẹni tó bá fẹ́ gba fertilizer o hmm. passport photographs ẹ̀ kó dẹ̀ máa tẹ̀ka kóun máa rí ní secretariat ní Ìbàdàn bẹ́ẹ̀ hmm. wọ́n láti lápèjúwe bí àwọn ọgọ́rùn-ún náà fún tẹ́lẹ̀ ni wọn ò ju thirty lọ tán yọjú ìyẹn túmọ̀ sí pé seventy tí wọ́n ń sọ pé ó ń gba fertilizer yẹn orí omi ní tó ká lè mọ Nàìjíríà Nigerian contest ìṣe wa ní Nàìjíríà ìwà àbàjẹ́ wọ̀ wá lẹ́wù kì í ṣe pẹ́ nìkan o òun lè bá débi ọmọ jáàmù bẹ́ẹ̀ a máa padà débẹ̀ so ìwà àbàjẹ́ wà nú ọ̀run ẹ̀wù àtẹ̀mí tí mo jókòó yìí náà àwọn wa pọ̀ ju pọ̀ jura wọn lọ so factor nàìjíríà ní láti máa yọkò ń bẹ̀ àìjẹ́ hmm. bẹ́ẹ̀ ìyá kan máa gbọ́n mi a máa dá sunu àpẹẹrẹ ni hmm. ọlọ́run máa jẹ́ kó rí bẹ́ẹ̀. àmín àmín tó gẹ́gẹ́ bí ìwòye tí ń ṣe wá rò pé ohun tí ó kàn tó yẹ kí ìjọba yìí kí wọ́n ṣe nìyí báyìí. ẹ ṣe àtọkù ọmọ nàìjíríà ni wa nàìjíríà ò dẹ̀ ní bàjẹ́ ọlá àṣẹ olúwa ní ìròrí tèmi nǹkan tó ń pè ní palliative yẹn hmm. nǹkan tó ń pè ní scam ni scam scam ni hmm. ìyẹn ohun tí ò kì í ṣe òótọ́ dàkàn ń pa aládùúró à ń palẹ̀ níjẹ̀bẹ̀ ni hmm. kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ because bówó yẹn ṣe wà ẹ́ ń sìn wọ́n ní five hundred billion naira àwọn kan ti jókòó wọ́n ti gọ síbì kan bẹ́ẹ̀ sì ti tó ń retí kówó yẹn dé kówó yẹn jáde hmm. kí wọ́n gbà hmm. kò sí kò sí program tó máa ṣe ní country tó yẹ pé at the end of the day ni rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú owó yẹn hmm. àpò àwọn kan ló ló bọ́ sí so kí là ń parọ́ fún wa ó kàn dùn mí pé ìjọba tó ṣẹ̀ dé orí òde báyìí ibi tí wọ́n ti fẹ́ mú yẹn kò dáa tó wọ́n wọ́n kójú ju ibi tán ti so mo wá wò pé ó dàbí pé àwọn kan ti plan ni ọ̀rọ̀ yẹn sílẹ̀ fún wọn so wọ́n kàn capitalize lórí ẹ̀ náà dẹ̀ ń ṣiṣẹ́ lọ pé bóyá statement èèyàn kan ti make bóyá uh, president Tinubu ló make ẹni or someone in the government. so wọn wá fẹ́ pé ó kí ọ̀rọ̀ táwọn sọ yẹn àwọn fẹ́ kó jẹ òun ilẹ̀ fi pé tó lọ síwájú tó lọ sẹ́yìn now ní àbá tèmi because kò tí ì burú jù báyìí kò tí ì late so ò bá tí ì jáde mo sọ fáwọn èèyàn pé five hundred billion yẹn instead tó máa fi fún àwọn èèyàn ní àwọn kọ̀ọ̀kan ní eight thousand hmm. ní wọ́n ní family kọ̀ọ̀kan bó náà ti identify. family wọn náà ti identify mo ló ti fẹ́ identify wọn. tíṣe àtòṣe tó bá mu lẹ̀. báwo ló ṣe fẹ́ dá wọn mọ̀. tíṣe pé ẹ̀kàn máa lọ sórí ẹ̀rọ ayélujára kẹfẹ́ sí máa pick random. báwo ló ṣe fẹ́ dá wọn mọ̀ so ìmọ̀ràn tèmi ni pé ṣẹ́rí wọ́n ní ọ̀kọ̀ọ̀kan là yọ ẹsẹ̀ lẹ́kù ẹ ṣeun now a ní seven hundred and seventy four local governments mm. àbí mm. nínú seven hundred and seventy four local governments yẹn ẹ jẹ́ ká identify àwọn tí bóyá bí àwọn méjì ọ̀ mẹ́rin tẹ́ pé nǹkan nǹkan nira fún wọn hmm. ní local government kọ̀ọ̀kan hmm. ká wá sọ wọn dolówó ká fún wọn ní bí five hundred thousand naira five hundred thousand naira hmm. káwọn yẹn ká fún wọn tẹ bá multiply five hundred thousand naira multiply by èèyàn méjì or mẹ́ta kẹ divide ẹ kúrò nínú five hundred billion ẹ rí i pé at least five hundred thousand naira tó ń bá fún family kọ̀ọ̀kan àbí méjì ní local government kọ̀ọ̀kan mm. a mọ̀ pé àwọn yẹn ṣe kí ni àwọn náà tún kúrò nínú inú wàhálà mm. inú òṣì mm. so local government a máa rí local government chairman tó máa lè identify a máa rá àwọn imam àwọn pastor wọn lè sọ pé at least nígbà tá a fa lọ fa bọ̀ fa bọ̀ kò sí mọ́ ṣe fẹ́ lura wọn náà wọ́n á ṣàrò orúkọ méjì fi sílẹ̀ kán fún wọn ní five hundred thousand naira àwọn pé tó at least ọlọ́run àwọn èèyàn ọlọ́run ti gbádùn àwọn èèyàn kán lọ fowó yẹn dáko nǹkan tó bá fi ṣe kán fi ṣe so ìyẹn bẹ́tà ju pé kẹwàá fáwọn ghost. àwọn tẹ̀ tiẹ̀ mọ̀ rárá. because generally gbogbo èèyàn ni ló ń sọ́fà ní country. Hmm. ẹlòmíràn sọ pé ẹ̀kàn ni tó kàn gaṣọ sọ́rùn nìyà tó ń jẹ́ gan ju ara ẹni tó tẹ rò pé téèyàn fojú rí lọ hmm, hmm. so ẹ má yẹ ká ká ká máa deceive ara wa lórílẹ̀‐èdè yìí nǹkan àbá tèmi fẹ́ mú wá nìyẹn ìyẹn pè wájú pé ká wá kówó fáwọn nǹkan tí wọ́n á kàn kó yẹn sápò. tọ́ ẹ ṣeun ẹ mo lérò pé ẹ faramọ́ ohun tí ìjọba òní tí wọ́n náà fẹ́ ṣe pẹ̀lú àfihàn ní fertilizer àfihàn ní grain ẹyẹn oúnjẹ ọ̀gbìn yìí èmi mo rí i pé ẹ faramọ́ àmọ́ nígbà tó bá ní wọ́n fún àwọn ọmọ Nàìjíríà ní fertilizer àti grain ẹ dákun kì í ṣe èmi tán bá fún wa ni a ó ti kíní bọlẹ̀ tí ó sì wù lẹ́nì ẹ ṣáà àwa lè ní sùúrù fún bí oṣù bíi mẹ́fà bíi ọdún kan tí nǹkan tá a fẹ́ gbìn tá a fi wù. òun náà la fi ń sọ wípé ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ kọlọ́run jẹ́ kí ìjọba yìí kan ríbi bẹ̀rẹ̀ dáadáa kò sígbà tí sùúrù tó bá lọ́jọ́ kì í pẹ́ hmm. àmọ́ sùúrù tí ò lọ́jọ́ a máa pẹ́ o hmm tá gba fertilizer lẹ́ni àti grains àti whatever tó ń fẹ́ fi support àwọn àgbẹ̀ abẹ́ni mm. tó nífẹ̀ẹ́ sí iṣẹ́ nǹkan ọ̀gbìn mm. tó ń fẹ́ fi encourage gbogbo wa farm settlement ni whatever ni mm. a ti ní sùúrù tó lọ́jọ́ nìyẹn oṣù mẹ́fà ní tẹ́bí bá ń pa wá ń sìn àwa ta lọ sí school campus dáadáa hostel nígbà tá à ń struggle tí ò bá sí nǹkan kan tẹ́nìkan wá fẹ́ sẹ́wàá àtúndé ohun tá a fẹ́ fi ṣe ó dìgbà tó bá múná dé mm-hmm. tó bá múná dé máa fi iná ṣe mm-hmm. ó lè fún wa ní wákàtí méjì wákàtí mẹ́ta ó lè fún wa wákàtí márùn-ún gbà mí mm-hmm. kí iná bá tó dé àmọ́ àmọ́ pa ní ìrètí pé a jẹun a jẹun so sùúrù yẹn bí òní pa wá mọ́ torí àti ní ìrètí pé ẹ̀wà yìí lẹ́yìn wákàtí méjì kódà bí epo ò ní dùn àwọn pé ẹ̀bí wákàtí a jẹ so tí ìrètí bá wà ọmọ Nàìjíríà ń ṣe aláburú ọmọ orílẹ̀-èdè adẹ̀ láfaradà púpọ̀. Mm aláfàdàpá àwọn àdẹ̀bẹ̀ ohun tó pọ̀ jù lọ́wọ́ ìjọba ohun tó ń bá fún wa náà ni tí ìrètí bá wà lábádébí ọ̀rọ̀ epo hmm. tí ìrètí bá wà pé tó bá dìgbà báyìí kíní yà á dẹ̀ kódà nàìjíríà rẹ́dí àti ra one thousand naira per litre hmm. àmọ́ kí ìrètí wà pé ìrètí tó lọ́jọ́ táwọn wò lójú pé ah, hmm. tó wàá fi dóṣù kẹsàn-án epo tẹ́ yìí á wá sí three hundred naira two fifty pé á ti máa fọ́ epo yìí á ti máa fọ́ lábẹ́ ilé á máa fọ́ epo yìí lábẹ́ ilé ìta ti ń fọ́ ìjọba láti mójútó so nísìn ìjọba àwọn náà wà láàrin agbede méjì government is insolvent hmm. ẹ kò sí agbára fún ìjọba mọ́ báyìí hmm. tá a bá fẹ́ tanra lókù ìjọba tó tẹnu bọlẹ̀ wọ́n lọ ń gba gbèsè láti fi fọ́ǹdì bọ́jẹ̀tì hmm. wọ́n tún wá mú owó tá a tún pa wọ́n tún fi ń sáfíìsì debt. Mm, ṣe àṣẹ ń bọ̀ lórí ọ̀rọ̀ gbèsè yẹn àmọ́ lórí ọ̀rọ̀ epo tẹ mẹ́nu bà lẹ́ẹ̀kan ṣe mọ̀ wípé epo ó ti di six seventeen naira báyìí. Ah, six seventeen kọ́ ẹ pè ní six fifty. ok six six seventeen yẹn àdàpè nìyẹn. tó olùdíje dupò ààrẹ ní ẹgbẹ́ SDP yẹn Social Democratic Party lánàá òde yìí mm. ẹ̀yẹn Adéwọlé Adébáyọ̀ ni wọ́n sọ mm. pé ah wípé <laughs> ẹ̀yin ọmọ Nàìjíríà ó ti ilẹ̀ ṣe ẹ̀ mọ́ ni ẹ̀ ti ń ké ah, ẹ ní sùúrù ẹ sì máa ké dáadáa tẹ́ sì wá ẹkún mu ẹ dákun nínú ọ̀rọ̀ yẹn ṣé ẹ wá rò wípé ṣe ẹ̀ fáwọn tún rí wájú wọn mọ ṣé ẹ rò pé sùúrù wa kì í ṣe eh. táìmì ilé ẹ̀ka ní sùúrù rárá. bàbá wa ọ̀gbẹ́ni adéwọlé tó sọ̀rọ̀ kì í hmm. ṣe. Mm ẹ lápèjúwe ẹ foríjì kì í ṣe tí ò rọwọ́ ọrí bẹ́ẹ̀ni ohun tó bá dẹ̀ fi mú pé ah kódà billionaires gan àwọn tó àwọn gan mọ̀ pé ah nǹkan kan torí ohun tí wọ́n rà tẹ́lẹ̀ kọ́ làwọn náà fowó rà mọ́ hmm, savings yẹn àwọn dẹ̀ tún wá dá lé iṣẹ́ lẹ̀ wọ́n mọ ohun tí ọ̀rọ̀ ọrọ̀ ajé ń sọ so aráàlú làwọn wọn ò sí ìjọba ohun tó bá fi lè wọn sọ bẹ́ẹ̀ pé ah òjò tó ń rọ̀ yìí hmm. kò tí ì dá o <laughs> òjò ya rẹ̀ mọ́ra o òun la fi ń sọ pé bàbá wa Tinubu àǹfààní tí wọ́n ní òun nìkan tún bẹ́ẹ̀ lọ́run dáadáa kí wọ́n bẹ̀rẹ̀ dáadáa tí àkókò bá fi lè lọ tá a fi rí oṣù méjìlá tó lọ kábàá ìpè ọ̀rọ̀ bàbá Adéwọlé fẹ́ ṣe nìyẹn o pé òun <laughs> ta késekése la rí o kàtàkàtà ti ń bọ̀ torí ọ̀rọ̀ rìfáínárì yẹn hmm. èyí tí a fẹ́ fún pín five hundred billion yẹn hmm. tẹ́ fẹ́ pín fún àwọn ìdílé lóṣù mẹ́fà lóṣù mẹ́fà four hundred billion mm. ni owó palliative tí wọ́n ní wọ́n ń san fún epo àbá mm-hmm. wa fi ilẹ̀ ká rọ́jú lóṣù mẹ́fà mm. ìyẹn jọ sí two point four trillion ká mọ̀ pé ìjẹ àjẹmọ́ àwọn tó ń lù wá ní jìbìtì ni mm. àmọ́ aláfẹ́ bẹ́ kinní kan abáláfẹ́ bẹ́gi èèyàn là á bẹ́ marketers lẹ́fẹ́ bẹ́ ẹ ti mm-hmm. bẹ́ àwọn èèyàn mọ̀ kò dẹ̀ tí ì sí alternative ńlẹ̀ Dangote refinery ta gbójúlé ta fọkànbalẹ̀ sí ó di August ending August ending tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ tán kan tó distribute ó di September képo tó lọ Ìjẹ̀bú-Òde fẹ́ fẹ́ gbé ni ó di September ending mm. ẹ wá wo ohun tí ojú wa máa rí láàrin ìsìn sí September Bua Cement ẹni tó ní Bua Alhaji Rabiu òun náà ń gbé tiẹ̀ bọ̀ ní mm. December refinery ti tiẹ̀ ó dìgbà táwọn kìíní ẹ̀ bá dé ìjọba ọba wa ní sùúrù díẹ̀ kán fara dà mm. kí wọ́n gbé ìyà yẹn báwọn òbí wa ṣe fara dà yà fún wa wọ́n febi panú ká lè lọ sùkúù wọ́n febi panú ká lè ráṣọ ọdún wọ̀ mm. àwọn òbí yẹn ló ṣe fún wa ìjọba náà ò bá fara dà díẹ̀ sí i kódà bó jẹ́ pé wọ́n fẹ́ lọ yá owó yìí ni mm. torí kì í ṣe àṣìṣe ọmọ nàìjíríà ní rìfánárì fi dẹnu kọlẹ̀ ìjọba ló bà rìfánárì jẹ́ mm-hmm. láti bí ọgbọ̀n ọdún lẹ̀ yìí mm. látàrí babangida abacha ọbásanjọ́ dé nígbà tí ọbásanjọ́ rí pé ah àwọn ará bíi kíní ń bàjẹ́ lọ ẹjẹ́ àtà fún àdáni bó tilẹ̀ jẹ́ sí pé allegedly ọrí ọwọ́ tiwọn náà ń bẹ pé wọ́n kàn mú lágbájá àti tàmẹ̀dù wọ́n kàn fi ṣe iwájú ni pé ọwọ́ tiwọn náà wà ń bẹ ló mú kí ìjọba Yar'Adua mm. kó wọ́gi lé pé ah ẹnìkan ṣe wá orúkọ Prevail àti Kọ́ládé yóò ṣe wá fi ra refinery sọ́wọ́ nǹkan àlùmọ́ọ́nì wa tó lu sí lọ́wọ́ ló ṣe fagilé tó bá jásí pé lóòótọ́ mm. Prevail Kọ́ládé mm. gangan ló rà lóòótọ́ tó wọ́n sí ìjọba tó jókòó ńgbà yẹn wọn ò ní wọ́gi lé àwọn mọ̀ pé ó ti ní ọwọ́ kan èjì èjì ọwọ́gi lé ìwọ́gilé yẹn ló kó ayé àjẹwá bá ìdọ́jú àárọ̀ yìí àfọ mm. epo níbí àlọ́fọ lóyìnbó mm. pressure wa wà lórí mm. dọ́là wa dọ́là lẹ́nìí ó ti lé ní eight hundred ìyẹn ọgọ́rùn-ún mẹ́jọ ọ̀pádẹ ṣe wà yíyá la gbé lóyìnbó nǹkan lóyìnbó là ń jẹ fóònù wa ibẹ̀ náà ti ń kó wa àwọn ọmọ ọ̀yá wa nílẹ̀ Ìgbò lọ́hùn tó ń wà ní two commerce dọ́là náà fi lọ́ọ́ ra wa ohun tó bá rà náà máa tà aago ọwọ́ àṣàgo níbí ọ̀hún náà ti máa kó wá ohun tán bá rà náà máa tà so dollar ó ń dìtámì ẹ̀kọ́nọ́mì wa torí jẹnẹrétọ̀ ẹ̀kọ́nọ́mì là ń ràn cause epo ẹ wo ọsàn ọ̀gẹ̀dẹ̀ nílùú wa lọ́hùn Ondo ni ọ̀wẹ́ nani gbẹ̀nà tí ń kó wá lọ sí Ìbàdàn lọ sí Èkó lóòótọ́ ó chìpù lọ́hùn nígbà tí wọ́n gbé wọn ka tán èwo láti gbédè kóńkọ́ láàyè six fifty per litre so wọ́n á gbé owó yẹn wọ́n á gbé sórí ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ tá a rà panu ní hundred naira á di pé ọ̀gẹ̀dẹ̀ di five hundred seven hundred èlé wa ló gan ló ń jẹ nígbà máa fẹ́ jẹ panu ọ̀gẹ̀dẹ̀ tán ní seven hundred eight hundred afẹ́ mu sàn wọ́n ní five hundred èlé wa máa fẹ́ fi jẹun hmm. ibi tí ìnira yẹn ti ń dé nìyẹn la ṣe ń bàjọba sọ pé ọ̀rọ̀ epo yìí ẹ bá a mójútó hmm. ó kan ara lé ó kan ara oko ó kọjá pé mi ò ní mọ́tò hmm. kódà ẹni tó ní mọ́tò gan sì ń gbádùn torí yóò kó fámìlì ẹ̀ lọ wọ́n á dúró tira wọ́n ń ta tẹ́lẹ̀ bá ti kó oṣù kù tíyàwó kò ń bíṣẹ́ wọ́n á kó ara wọn padà wọ́n á wálé yóò paná àwọn àwọn tí ọlọ́kọ́ kátà ń bẹ lọ́wọ́ báyìí àwọ̀ síbi àwọ̀ sọ́wọ́ ó yàtọ̀ sẹ́yìn o ẹ̀yin gbádùn jù bẹ́ẹ̀ lọ. kí ọlọ́run jẹ́ ká gbádùn mo bọ̀ wá sí ọ̀dọ̀ yín ẹ jẹ́ kí n béèrè láti agbọn ọ̀gbẹ́ni Sheriffdeen ẹ dákun ṣé ibùdó ìfọpo yìí nìkan wà ní ohun tí a lè tí ìjọba lè bá wa ṣe tí ó lè mú kí ayé rọ gbogbo àwọn ènìyàn lọ́rùn ṣé ibùdó ìfọpo yìí nìkan náà ni eh, àwa ọmọ nàìjíríà wa gbójúlé àbó ní nǹkan míì tí ìjọba lè ṣe tí owó wa fi máa owó wa fi máa yá sọ́wọ́ àwọn ará ìlú. ẹ ṣe àtọkùn nàìjíríà ò ní bàjẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run kò ń ṣe ọ̀rọ̀ epo nìkan à pé tipẹ́tipẹ́ la ti gbọ́kànlé ọ̀rọ̀ epo àwòrán ni pé nígbà kan rí ní ayé àwọn láyé Awólọ́wọ̀ ní sẹ́yìn sẹ́yìn ẹ rí i pé ètò ìṣúná a ní south western region mm. uh, north west north northern region a ní eastern region tẹ bá wo nǹkan tí western region for example nǹkan tó ń fowó ṣe ń gbà yẹn GDP western region mm. ó ju gbogbo ti Nàìjíríà lọ mm. kí ni wọ́n fowó ṣe kí náà ń ṣe kí ni kí ni ètò ìṣúná wọn orí oko ni a ní kòkó a ní gbogbo nǹkan tó ṣàṣe pátápátá hmm. owó kòkó owó oko òun náà fi ṣe hmm. ìgbà tí ọ̀rọ̀ epo dé hmm. ló di pé àwọn èèyàn fẹ́ ṣiṣẹ́ mọ́ ni wọ́n fi iṣẹ́ oko sílẹ̀ náà fi lọ ń ṣe náà fi lọ ń wa epo so epo yẹn ló sún wa débi ta délé ní abẹ́ ìgbádùn mi àtọkùn so a ní láti wá sún kúrò kúrò níbi ọ̀rọ̀ elépo dé. apart from epo ètò ọ̀gbìn àwọn ìjọba tó kọjá lọ nígbà yẹn wọ́n gbìyànjú díẹ̀ ẹ rí i pé tẹ́lẹ̀ à ń gbin ráìsì mm. rice ti wà nàìjíríà ti ń gbin rice nísìnyí. mo rí i pé ẹ ẹ faramọ́ ẹ aláǹgbìn aláǹfúnra ẹni ní fertilizer ah, fún ọ ní nǹkan ọ̀gbìn onílẹ̀kùn ìbílẹ̀ fertilizer yẹn fertilizer yẹn tá a bá mm. tún lọ kówó sí fertilizer mm. ìyọnu ni. Mm nínú ìṣẹ̀lẹ̀ pé wọ́n fẹ́ fún wọn lọ́fẹ̀ẹ́ a lè tún jẹ́ kí ètò ọ̀gbìn wa kó tún gbé pẹ́ẹ́lí. àwọn palliative tán fún wọn nígbà yẹn ó sì wà mí tó jẹrà mọ́ so pé èmi ò faramọ́ pé ká wá fáwọn èèyàn ní palliative fertilizer àwọn àgbẹ̀ gọ́sẹ̀ bá fún wọn ẹ̀ tí wọn ò tẹ̀lé èèyàn mẹ́rin ló fẹ́ rí gbà so ká má lọ síbẹ̀ èmi ò faramọ́ yẹn but owó yẹn mi tán lè fi sí ni mo ti sọ yẹn kán fún individual ní owó yẹn kán identify kán dẹ̀ fún wọn lóhùn ká mọ̀ pé àwọn yẹn at least àwọn yẹn ti kúrò nínú ìṣẹ́ now ṣé wàá rí bí mo ṣe ń sọ lọ pé àwọn ìjọba ayé ìgbà kan mm. wọ́n faramọ́ṣẹ́ ọ̀gbìn so oníkálukú àwọn a ní six geopolitical zones ní nàìjíríà mm, so zone kọ̀ọ̀kan mi táwọn rò pé ẹ̀ka bá lọ ni pé kí zone kọ̀ọ̀kan kí náà lè produce kí ló lè fetch wọn lówó economically ohun tá a lọ ibi tó yẹ ká bá ọ̀rọ̀ nàìjíríà dé nìyẹn now nǹkan tí akẹgbẹ́ mi sọ nípa pé ọ̀rọ̀ nàìjíríà now tá a bá ní pé kí ká máa wò ní bọ́n ṣe sọ yẹn nǹkan máa bàjẹ́ ó bẹ́tà pé ká tètè fàyọ báyìí ká tètè mọ ibi tá à ń lọ ṣe gbà tí ọ̀rọ̀ elépo dé bọ́n ṣe yọ yẹn àwọn tí ò ní dùnmọ́ ló pọ̀ jù especially àwọn tí tó ń jẹ nínú wọn á dẹ̀ fẹ́ fight back so the best náà ni pé within six months mm. or one year mm. ara ìṣèjọba uh, mm. direction ta fẹ́ mú tó fẹ́ tó fẹ́ tí gọ́ọ̀mẹ̀ntì fẹ́ lọ ara ẹ̀ náà ni pé kí kán tètè ṣe nǹkan tó bá fẹ́ ṣe gbogbo bí ara bá ṣe fẹ́ ní àwọn èèyàn káwọn èèyàn sì ti fara dà láàrin oṣù mẹ́ta oṣù mẹ́fà ká dẹ̀ kádẹ kádẹ kí nǹkan dẹ bọ́ sí ojú ọ̀nà ká bọ́ sójú ọ̀nà. ẹ ṣe ògo ni mm-hmm. arákùnrin <laughs> adéṣọkan ẹ má bínú ẹ jẹ́ kí n tún bi yín léèrè wípé nígbà tí ìjọba yọ owó ìrànwọ́ orí epo tó ní tọ̀ àwọn fẹ́ provide palliative tí ó bu tí á jẹ́ kí ara rọ àwọn ará ìlú kí ni nǹkan tẹ́ ọkọ gbà lérò gan pé nǹkan tó yẹ kí ìjọba ṣe lélẹ̀ kí gbogbo ẹ̀ kó lè fi ṣe jọmjọm. òun kọ́ lẹ́yìn kí ìjọba ṣe òun tá ń pè ní pé èèyàn máa ń gbé ẹrù láti lẹ̀ eight thousand palliative yẹn. Hmm, èrò títí yín nǹkan tẹ́ ẹ rò pé ìjọba eh, yóò ṣe initially. ohun tẹ́ kí wọ́n ṣe hmm. òun ni wípé kí wọ́n mójútó bí a fọ́ epo ní eh, eh, nàìjíríà. yàtọ̀ fún epo wa ńkọ́. yàtọ̀ ṣe rí epo wa hmm. ó dìrọ̀ mọ́ ohun tó pọ̀ ṣe rí ohun táwọn èèyàn máa ń sọ ni pé a ti depend lórí epo jù ah. kìnìún kan wà ká diversify ẹnu dùn rò fọ́ àgàdà wọn ṣe gbẹgẹdú ṣe gẹ́tù bá mi <laughs> ṣe ìjọba ohun tó kó bá wa a ti consume a ti jẹ ọjọ́ ọ̀la wa ó ti pọ̀ jù hmm. láyé bàbá wa Yar'Adua owó tí Ọbásanjọ́ filẹ̀ billions in dollars ni foreign reserve epo wa bàjẹ́ lágbàáyé two thousand and eight hmm. epo bàjẹ́ hmm. owó yẹn ni wọ́n ń deplete wọ́n á pín two billion dollars lẹ́nu pẹ̀lú àwọn governors wọ́n á pín lọ́la wọ́n á pín wọ́n á pín wọ́n á pín débi pé owó wa kú four billion dollars ìjọba Jonathan dé òun répo ta òun répo tà ó répo tà báyìí òun náà ṣe kí ni àwọn náà bá tún ná wọ́n tún ná wọ́n tún ná skul wà ń bẹ ètò ìlera wà ń bẹ ètò ọ̀kọ́ kò kò kò sí ohun tó gbádùn ń bẹ tó máa ń sọ̀rọ̀ palliative wípé ohun tíjọba fẹ́ gbà lérò báwo lọ̀rọ̀ skul òbí ẹ wo àwọn ọlọ́pàá wa ẹni ọlọ́pàá ń corrupt wọ́n ṣe kínní ẹni custom corrupt custom náà èló ni ọ́fíìsà ń gbà tẹ bá wọ custom lẹ́nì àbẹ̀wọṣẹ́ ọlọ́pàá lẹ́nì àbẹ̀wọ sójà lẹ́nì kí ni àǹfààní tó wà kí ló dé táwọn ìfẹ́ wọ US army kódà pé tó máa bá wọ US army lẹ́nìí tó máa ní kí n nìṣó ní ojú ogun ní Ukraine mò ń lọ nìyẹn torí benefit tó wà ń bẹ ìyẹn á wò pé àṣì àǹfààní wà fún ọmọ tí èèyàn bá bí ó fẹ́ lọ school Amẹ́ríkà ni àǹfààní wà fún ọ̀gàn pension wà èèyàn kú àmọ́ sójà tí wọ́n kú àmọ́ ọlọ́pàá tó ti kú wọn ìdílé wọn òró wọn gbàdí sí èyí náà fẹ́ fún wọn two million three million four million ohun tó wọ́ lórílẹ̀‐èdè yìí pọ̀ a máa máa mu díẹ̀ díẹ̀ ni ohun tí ẹ kíjọba ṣe ohun tá a máa dọ́dọ̀ aráàlú tí ò nídìí pé ń fún wa lówó kí ni àwọn nǹkan náà hmm. bí ètò ọrọ̀ ajé ṣe máa dàgbàsókè bí nǹkan commodities tó máa wálẹ̀ tí purchasing power ẹ tí purchasing power bá ti wà hmm. kò nídìí àwọn bàbá tó bí wa nísìnyí wọn fún wa lówó oúnjẹ mọ́ hmm. wọ́n ti fún wa ní tá a lè fi ṣiṣẹ́ wọ́n tọ́ wa ń sùkú ẹni tó kọ́ṣẹ́ kọ́ṣẹ́ ẹni tó kọ́ṣẹ́ bá ṣe ń ṣòwò ṣòwò so wọ́n ti fún so tó bá yẹ kó wọ́n tọ́jú ọjọ́ ọ̀la ni bá ṣe dàgbà tó yàtọ̀ dádì mi ẹ ti fún lóúnjẹ àárọ̀ so a láti tọ́jú ètò ọrọ̀ ajé nàìjíríà ká tó lè sọ pé a fẹ́ máa pín owó àbí kankan kí la fẹ́ báwo la ti fẹ́ mójútó epo yìí wá central to it epo tá à ń sọ yìí mo sọ̀rọ̀ nípa ọ̀gẹ̀dẹ̀ láti Ondo ọ̀wẹ́nà Iléṣà wá sí Ìbàdàn hmm. àwọn tó ti gbin ọ̀gẹ̀dẹ̀ ti gbin ọ̀gẹ̀dẹ̀ wọ́n ti kó ọ̀gẹ̀dẹ̀ lóko wọ́n ti kó ọsàn lóko báwo ló ṣe fẹ́ tà á ọ̀nà tó máa gbẹ́ wọ́kọ́ dáná àkọ́kọ́ nìyẹn hmm. ẹ̀kejì mọ́tò tó fẹ́ kó èló ló fi ń lọ ìbàdàn tẹ́lẹ̀ láti àkúrẹ́ èló ló fi ń lọ èkó láti àkúrẹ́ èló ló fẹ́ ra ọsàn lákúrẹ́ ohun tá a fẹ́ rà ti wọ́n ìgbọ́dọ̀ àti fẹ́ rí owó owó oṣù tá à ń gbà nísìnyí lẹ́kọ̀ọ́ tẹ́ bá gbọ́ oṣù lẹ́kọ̀ọ́ ẹ sanwó lé ẹ wọkọ̀ láti agége sí oṣòdì ó ní etá ń tẹ́lẹ̀ mm. ó ní etá ẹ máa wọ̀ ń sìn láti agége lọ sí vi lọ sí lẹ́kí mm. abuja lápèjúwe tá a wà nísìn láti kàtàǹpé lọ federal secretariat mm ẹni tó ń gbé kubwa lọ federal secretariat mm. ẹni tó ń gbé kwali lọ federal secretariat ẹ wo èló la wá ń gbà kí la fẹ́ jẹ so ìjọba láti mójútó kí ló fẹ́ jẹ́ ìdẹ̀kùn tó máa ká lékako hmm. òun ni ọ̀rọ̀ epo yẹn dìrọ̀ mọ́ tá a bá mọ̀ pé kò tí ì sí ètò lẹ̀ hmm. èyí tẹ́ fi yọ subsidy yẹn ẹ̀ bá filẹ̀ tó bá sì wà ní two hundred naira two fifty tá à ń ra yẹn hmm. nǹkan ò ní wùkú wa báyìí àti àjọsìn mọ́ two fifty two seventy two eighty àti àjọsìn mọ́ economy wa ti wà lórí pẹ́rẹ́gì yẹn ìyẹn lẹ́ẹ̀ bá máa jẹ́ ká máa rún lọ́wọ́ tẹ́ bá fi ṣètò mi hmm. tá a máa fi fọ epo tá a bá ti ń fọ epo tí àǹfààní tí ó tún wá sí two hundred tí dọ́là wálẹ̀ tá a fi dọ́là lọ kó epo wọlé mọ́ hmm. dọ́là wá sí bíi five hundred hmm. four hundred pounds wá sí bíi sísọ wálẹ̀ àwọn ọmọ tó fẹ́ lọ sí lóyìnbó lọ ra ọjà wa ọjà lóyìnbó là ń jẹ tó kú wọ mọ́tò là ń rà gbóhùn kan lóyìnbó là ń jẹ ká tó wá mú náírà lọ fi rà wá ẹ lọ wọ àwọn tó ń ta mọ́tò báyìí àti bọ ìbáṣẹ jẹ́ fún wọn ó wá jẹ́ kí crime kó kó dàgbà sókè mm. ẹni tó gba àwọn èèyàn síṣẹ́ ó ní kó máa lọlé torí iye tí ò pa á fi sanwó oṣù fún wọn géńdé ọlọ́run ó fẹ́ wọ ṣòkòtò ó fẹ́ wẹ̀wù ó fẹ́ fẹ́ obìnrin sílé àbólóbìnrin ó lọ́mọ mm. báwo ló fẹ́ ṣe ó lè assetting jìbìtì assetting so kò sí iye ìbọn tẹ fẹ́ rà fọlọ́pàá crime yẹn á máa padà á máa lọ sókè ni á máa lọ sókè torí ẹ̀ mójútó ohun tẹ́ kẹ́ mójútó gbogbo amẹ́ríkà tá à ń sọ yìí kó wọn lórí méjì àmọ́ ìjọba wọn mójútó tẹ kó mójútó kò sólówó lamẹ́ríkà hmm, tẹ bá kó ọgọ́rùn-ún ọmọ amẹ́ríkà jẹ jáde kó wọn ń ṣolówó hmm. bẹ́ẹ̀ ni britain wọn hmm. ń ṣolówó àmọ́ wọn ń gbègbèsè ayé tó rọrùn níwọ̀nba títí wọn so òun là ń fẹ́ lọ́wọ́ ìjọba kí gbèsè ayé wa rọrùn ìjọba tó lọ ìwọ́n gbìyànjú train kí là ń sọ nípa train affordability ńkọ́ Ìbàdàn sí Èkó two five so gbogbo ẹ̀ náà ló wọnú ara wọn so ohun tá à ń sọ yìí sì ni pé ìjọba láti mójútó economy hmm. tí nǹkan máa wà tó máa purchasing power ẹ̀ láti fún wa lówó. kan jókòó kan ro ohun tí yóò máa. à ń báwọn ẹ̀gbọ́n wa sọ́tọ́ súnmọ́ ìjọba pé ẹ wo ẹ sọ fún bàbá Tinubu hmm. àjọ wa ń trenches ni wọ́n dẹ̀ mọ bíi tí bàtà ń ta lọ́sẹ̀ hmm. kọ́ máa jókòó sórí àga sọ̀pàkọ́nù kí wọ́n gbọ́ ohun tí ìlú sọ kí la fẹ́ ṣe policy tó máa wà on paper tí ò ní kan aráàlú ẹ má jẹ́ àṣe kó ra ìjà ṣe tí a bá fi ń fọ epo yìí lábẹ́lé kò sí ohun tó ní kí ìjọba máa kó owó jáde fáwọn èèyàn kẹ̀sì gàrántọ̀ fún wọn sí CBN Prevail àti Kọ́ládé o àti Àṣàmú àti Fatai o ẹgbàá rẹ ẹgbàá láìsẹ̀nsì o ẹ lọ kọ́ rìfánárì ẹ partner pẹ̀lú state government láàárín ọdún méjì sí ibi sàtàwá yìí rìfánárì máa di pure water factory ni. Mm jẹ́ pé ìjọba ló máa láísẹ̀nsì jáde so àwọn gbé pọ́n lóyìnbó abẹ́jẹ́ àwọn tó fẹ́ gbé lọ bọ́dà gan wọ́n gbé lọ bọ́dà á wọn kò sí ohun tó kàn wá àní ìrọ̀rùn tiwa ẹni tó wọ́n fẹ́ gbé lọ bọ́dà lè ṣe ìsọpẹ́ ẹ̀yọ hmm, kí ló kàn èmi kò kàn èmi. ẹ ṣeun ẹ ṣeun gan ni ẹ jẹ́ ká dókè lọ́hùn ká ṣe wáìnì mu ẹ̀yin aráalé ẹ má yí kúrò ńbẹ̀ àdétán. I humbly seek your forgiveness for the mistakes I've made and the pain I've caused. I deeply and sincerely admit that I ignorantly got my result, jump results from another portal, which was not jump portal. In the course of this, I lambasted Jump solidly standing on my ground that I obtained my results from Jump portal. I apologize for all the apportioned blame and all the pains I've caused and I wholeheartedly accept to rectify my mistakes and become a better person. I request that you tamper justice with mercy concerning the ban that was ẹ káàbọ̀ padà sórí ìkànnì Kaftan television yorùbá tẹ́ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ètò ni ètò yín ó ń gbóná fẹlifẹli àwọn àlejò wa lónìí wọ́n sì ti gbìyànjú láti bá wa ṣàlàyé díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ ọ̀hún báyìí ni a fẹ́ bọ́ sí abala kejì ọ̀rọ̀ tó ń lọ lórílẹ̀‐èdè wa nàìjíríà mo lérò wípé ẹ ti wo fọ́nrán tí a yín láìpẹ́ yìí níbi tí mẹ́sàn-án jambo wípé kọ́ má bínú wípé òun ṣe ayédèrú eh, èsì ìdánwò ọ̀hún <laughs> tó àǹfààní ti wà fún yín láti pè wá wọlé nọ́mbà tí ẹ máa pè wá sí òun ló ń lọ lójú amóhùnmáwòrán yín àmọ́ ní gbogbo ìgbà tí ẹ bá ti pè wá ẹ rí i dájú wípé ẹ yí ẹ̀rọ amóhùnmáwòrán yín sílẹ̀ pátápátá etí wa kò lè gbéjì ẹ dákun tẹ́ bá dé ti pè wá ẹ fi orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá òun ni kẹ́ sọ tẹ́ bá ṣe pè wá ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ alẹ́ kan sí tọ́ ẹ̀yin àlejò wa ẹ kú ìjókòó ẹ ṣeun so ẹ jẹ́ kí a mọ ọ̀rọ̀ mẹ́sàn-án mà yìí gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń sọ wípé ọ̀rọ̀ ọ̀hún wípé kì í ṣe pé ọmọ òun jẹ̀bi rárá wípé ṣe ni jambu ṣe ni wọ́n kàn wá nǹkan ró mọ́ lẹ́sẹ̀ pé kó lọ ṣojú ayé ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin wípé kò rí bẹ́ẹ̀ o torí pé wọ́n fẹ́ àwọn jambu fẹ́ bara wọn lójú jẹ́ ẹ dákun ṣe bọ́rọ̀ ń tiri gẹ́lẹ́nu ẹ dákun. ẹ ṣe atọ́kùn kò rí bẹ́ẹ̀. ẹ jẹ́ kí asáré gbé pé ara léyè ẹ̀lú ẹ̀kúrọ̀lẹ́ o. ẹ̀lú ẹ̀ ẹ mà ṣe ẹ pé tó. ẹ ṣeun sá. àti gidi gan ni o. ẹ ṣeun gan ni. ẹ ọba ló pè láti naija. tọ ẹ ṣeun ẹ tẹ̀wájú. ẹ ṣeun ẹ mo dúpẹ́ lọ́wọ́ àwọn àlejò wa tí ẹ gbé wá sí orí ètò. ẹ àwọn bàbá mi tí wọ́n wọ bí rẹ́ẹ̀dì yẹn ọlọ́run ó pẹ̀lú yín ọpọlọ yín ò ní dọ́bà. kí bàbá mi kejì náà ọ̀rọ̀ tí ó ń dùn aráàlú gidi gan òní wọ́n ń sọ hmm. yóò dára ọ̀rọ̀ tó ń dùn aráàlú gan òní wọn sọ níjọ́ tí wọ́n kọ́kọ́ yọ subsidy yẹn hmm. ohun tí mo sọ ni pé ntọ́ kàn ikọ̀ ni bàbá yìí ṣe o hmm. ohun tọ́ kàn ikọ̀ ni wọ́n ṣe ṣe é rí wọ́n ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ là ń pa nkúrù tó ṣe kíní kan lórí kankan hmm. ọgbọ̀n ọgbọ̀n ọlọ́run bí wọ́n ṣe dórí ọyẹ kí ní sùúrù kí wọ́n wo gbogbo sájẹ́jì ṣe é rí àwọn àtàjẹ́ ń gbé òkè àyè haúsá bíbáyìí à ń rí oríṣiríṣi kó tó di pé wọ́n yọ sọ́bsìdì àwọn tó jẹ́ pé wọ́n ní táǹkà epo nílẹ̀ mm. tó fẹ́ tó hundred tó sì jẹ́ pé àgbà táǹkà kọ̀ọ̀kan ń lọ bí epo mẹ́rin mẹ́rin nínú mm. tó yẹ pé nàìjíríà òun ló ń fi orí fa mm. yá ń jẹ wá púpọ̀ jù lórílẹ̀‐èdè yìí kì í ṣe pé kó mọ fún wa ní nǹkan bí àgíríkì láfẹ́ àní kí wọ́n ṣe àwọn nǹkan ayédẹrùn yẹn kí wọ́n jẹ́ kí àwọn kì í ṣọ̀lẹ́ kó jábá yìí wọnú igbó ká ṣiṣẹ́ wa gọ́ọ̀mẹ̀ntì gan ó sọ pé àbáwọn èèyàn ò sí ìlú ni kò sẹ́ni tí ó rànjú mọ́ gọ́ọ̀mẹ̀ntì táwọn òbí wọn bá jìyà lórí ayé tiwa àwa náà ò lè dèèyàn tí wọn bá fi nǹkan kan wa a máa jìyà lọ lórílẹ̀ yìí ní amẹ́ríkà tí wọ́n sọ àwọn ọmọ tí wọ́n wà lamẹ́ríkà aláwọ̀ èèyàn níbẹ̀ àwọn ọmọ wọn gbowó oṣù àwọn ọmọ tí wọ́n tún bí nítún mm. gbowó oṣù tó tún jẹ́ bí ìrànlọ́wọ́ fòbí kò làwa fẹ́ bọ́ nínú kínní àti ilé ayé wa orílẹ̀-èdè láti ya o kí wọ́n ràn wá lọ́wọ́ mm. láti jẹ́ pé tá a nílò ní pé kí wọ́n forí korí kí mm. wọ́n dẹ̀ jẹ́ kí bàbá tó wà bẹ́ẹ̀ káwọn náà má gbàgbé ibi tí wọ́n ti ń bọ̀ wá o ohun tá a nílò pẹ̀lú wọn kọ́mọ́tàgbé rẹ̀ torí pé à á expect wọn láti jẹ́ pé bí wọ́n ṣe wùwọ́ ọmọ kan kí wọ́n wùwọ́ ọmọ kan yẹn délẹ̀ they should not leave any stone untouched. tọ́ ẹ ṣeun gan ni. ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ ṣe é pẹ́tò àdúpẹ́ lọ́wọ́ yín gan o. tọ́ ẹ ti gbọ́ nǹkan tí àwọn ará ilé sọ̀tọ̀ ẹ ṣeun ẹ bá wa dá sí ọ̀rọ̀ mẹ́sàn-án ma kí ni báwo lọ̀rọ̀ òun gan báwo ló ṣe rí. ẹ mẹ́sàn-án ma tó jẹ́ kándídéètì fún jam hmm ó ṣe wá láàánú pé ibi tí ìwà àbàjẹ́ orílẹ̀-èdè ibi tó ń sọ̀kalẹ̀ sí ìgbà táwa náà ń ṣe jam gbogbo nǹkan báyìí náà wà àmọ́ kò pọ̀ báyìí ó pọ̀ bẹ́ẹ̀ káwa center ń tà mọ́ ń gbà yẹn ní jam center ká pass questions fóònù tí ì sí hmm. ká gbà lọ́wọ́ ọ̀rẹ́ wa ká dàkọ ká ṣe gbogbo ẹ̀ gbóhùn tá à ń ṣe nìyẹn bọ̀ ìsìn àwọn ọmọ mi ẹ̀ wò ṣẹ́yìn dẹ̀ lẹ́gzámù ṣá ẹ̀rọ ọmọ mi ò fẹ́ ṣe wáyé kì báyọ̀ kàn máa rìn káàkiri ni wọ́n ti mọ̀ pé òbí gan ló máa fowó ra rìsọ́ọ̀tì fóun hmm. bàbá mi ò mọ ibi tí mo ti ń ṣe sẹ́ńtà àwọn ọmọ hmm. ibi tí mo ti lọ rìsọ́ọ̀tì kò màá mi ò tẹ̀lé mi débẹ̀ so a fíìlì fọ́ọ̀mù náà láì lọ bẹ̀ tó bá wùn ẹ̀ wọ́n máa rántí ọmọ tó ń ṣe má kàwé èyí tó ṣe yìí gan sẹ́fù gan apá alápá <laughs> ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ni ká tó bá sọ pé òtún wa hmm. ló fẹ́ ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ so ohun tó yẹ kí ọmọ kékeré kó mójútó àjẹ́ kó mójútó débi pé àwọn òbí ọmọ náà wà ń wo ọmọ tọmọ fi ń lọ ń yí score tó fi gbà pé kán bóun yìí wọ́n bá yí ni eh. àmọ́ mọ́ mọ̀ wọ́n fẹ́ bóun yìí hmm, torí ti wo kọ́ tó ti rí ohun tó gbà hmm. àmọ́ àwọn tó mọ ohun tíjọba máa ń fún wọn hmm. àwọn ni wọ́n gbé nǹkan lé nǹkan. ok wọ́n gbé nǹkan lé nǹkan ni wọ́n gbé nǹkan lé nǹkan ni sọ ẹ̀dá kò jẹ́ ká tún gbé pè ara léyìí ẹ̀lú ẹ̀kúrọ̀ lẹ́ o. ẹ̀kúrọ̀ lẹ́ ẹ̀dá kò ẹ bá wa yí amóhùnmáwòrán yín sílẹ̀ pátápátá. àkójúmọ́.

ṣe rí ìjọba wa lórílẹ̀‐èdè kọ́nà ń bá kọ́nà gba ogbó ògo ni hmm. nítorí pé nǹkan tí nàìjíríà ń pèsè lọ́wọ́ ọkọ̀ jẹ́ òye ẹ̀dá hmm. kí ọ̀nà bá tú nàìjíríà ṣe kọ́dọ̀ na nàìjíríà kọjá hmm. nǹkan tí bàbá sọ ṣe nǹkan lára wọ́lé iṣu láti kúrò epo wọ́n yẹ kán wo ibi tí ń gbé ta bu sí epo sọ́jí ìgbẹ́nàpẹ́ yọkọ́ ló máa solve problem nàìjíríà bí kò ṣe pé kán wá àtúnṣe bí nàìjíríà ṣe máa bó ṣe máa dá àti bó ṣe máa rọ̀ wá lọ́rùn táwọn yẹn máa máa súre fún jàgàbá ẹ pé à ah, bàbá dáadáa ni. ṣé bí wọ́n ṣe wá ní ó fẹ́ fún àwọn àgbẹ̀ ní fertilizer àti nǹkan ọ̀gbìn kì í ṣe nǹkan tó dára. Ah, ìyẹn kọ́ ní ṣù ìyẹn kọ́ ìyẹn ò kì í ṣe oúnjẹ. Hmm, oúnjẹ ni ó yẹ kí ìjọba ó pèsè báyìí ìyẹn ò lè lọ́wọ́ lórí ẹ̀rẹ̀ kò lè sọ́ọ̀bù pọ́blẹ́mù orí rẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà kò lè sọ́ọ̀bù. kí ló lè sọ́ọ̀bù pọ́blẹ́mù oúnjẹ. tí èèyàn bá lọ sóṣogbo oṣù tí èèyàn bá lọ sóṣogbo èèyàn máa wo Òṣogbo lásán ní five thousand kàyó máa jì ní nàìjíríà lẹ́kọ̀ọ́ tó jẹ́ gbogbo wa ló ní tí kì í ṣe ẹnìkan kódà ká máa fìyà jẹ wá sílẹ̀ díẹ̀ ọlọ́run wà láàyè o ọ̀nà kọ́nà dàbò gbogbo wa. àmín ẹ ṣeun gan ni mm. ó lágbára kéèyàn wọ mọ́tò lè ṣògbó ládàá kan five thousand. so ogbó ohun tí à ń sọ nìyẹn nípa ọ̀rọ̀ epo òun náà ló bí corruption mm. tẹ bá wo ọmọ tí ó ṣe jáàmù yìí sìn ó banújẹ́ pé ọmọ kékeré ní ọjọ́ orí yẹn ó ti gbà láti parapọ̀ pé kí wọ́n bóun gbé score lé score láti lè fi rí àǹfààní òbí náà dẹ̀ mọ̀ sí i torí ó ti wo score kọ̀ọ̀kan ké jáàmù wọ́n ní security check wọn ò dẹ̀ fi hàn àwọn ọ̀pọ̀lọpọ̀ ohun bíi pé ohun tí àgbàlagbà fi ń jẹ̀kọ abẹ́ ìwé ló wà tọ́ ẹ jẹ́ ká tún gbé pè yìí ẹ̀lú ẹ̀kúrọ̀ lẹ́ o. ẹ̀lú ẹ̀kúrọ̀ lẹ́ o. ẹ̀kúrọ̀ lẹ́ sá orúkọ yín àti ibìtẹ́sí ń pè wá ẹ ṣeun gan ni. yóò dára fún yín o ọlọ́run wà pẹ̀lú yín o nàìjíríà ò ní bàjẹ́ ó kọ́ mi nípa sọ israel adéwùmí láti ìpínlẹ̀ nẹ́jà. ẹ ṣeun gan ni. ẹ rí ọ̀pọ̀pọ̀ ọ̀rọ̀ ni àwọn bàbá mi méjèèjì sọ tẹ̀rí nǹkan tí ó wà ní nǹkan tó wà nídìí àti ń nàìjíríà ní sí òun ni pé ẹrú omi ti ń sun láti ibi tó ti ń sun ẹ wá sọ pé ilẹ̀ lẹ́wàá mọ́ nù hmm. ẹ wá lọ dí ibi tó mi yẹn gan ti ń sun kó mọ̀ bàa balẹ̀ jẹ́ gbogbo àwọn problem apple ìkéde ọ̀rọ̀ pé epo lòún ṣe epo gbèsè fún ní oyè bọ́ọ̀lù kí bàbá wa Tinubu kọ́kọ́ gbé ìgbésẹ̀ lé lórí hmm. ó kọ́kọ́ fara balẹ̀ náà kọ́kọ́ wo nǹkan tí ń bà tí ń tẹ nǹkan tá à ní ayé bàbá wa títí tó lọ tó ń lọ á wo nǹkan tó ṣẹlẹ̀ tó bá wá wò ó gbẹ̀yìn lóṣù àmọ́ ibi tó ń wà kẹsẹ̀ bọ̀ lóòótọ́ àmọ́ pé gbogbo ẹ ti wà ní àkọọ́lẹ̀ ìgbésẹ̀ tí bàbá yẹn fẹ́ gbé tẹ́lẹ̀ tí wọ́n rí àbáhàbá twenty five years ago lọ́ọ́ ti fẹ́ ṣe ọ́fíìsì náà tó ṣe tó tó rí ṣe ṣùgbọ́n ọkọ̀ fẹ́ fi bórúkọ tiẹ̀ jẹ́ ni. wọ́n ti yọ sọ́sídì kí bàbá Tinubu tó dé orí àlééfà. láti twenty five years ago lọ́ọ́ ti lọ́ọ́ ti ń pè é ṣeé ṣe so ó kàn fẹ́ fi ti àkókò tí ẹ̀kọ́ kọ̀ọ̀kan ṣe kíni kọ́ fi jẹ́ kí rògbòdìyàn ṣẹlẹ̀ ni hmm. jẹ́rí bàbá wa mo bẹ̀ẹ́ bàbá Tinubu kọ́ dákun kọ́ wo gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ gbogbo àwọn owó tó pọ́n bẹ́ẹ̀ fún àwọn èèyàn yìí tán ni wọ́n lọ fi ra fatalaisa tó bá ra fatalaisa ilé ìtẹ̀yìn jẹ àárẹ̀ àlòmí tó lọ lóògbé sínú sọ́ọ̀ tó mọ̀ tá a ni ló mọ̀ ta ni kò ní dọ́dọ̀ àwọn àgbẹ̀ kò ní débì kankan ti hmm. bẹ́sìn gbogbo àwọn owó yẹn kó lọ fi ṣe rìbáìnì ó hmm. ṣe gbogbo ilé epo kí gbogbo ẹ dúró dáadáa ọlọ́run wà pẹ̀lú akó sì fún àwọn dílà kó fún aláì kọ́ mọ import epo wá káwọn náà mọ tẹ́pọ̀ fúnra wọn hmm. ọlọ́run ti wá ọlọ́run wà pẹ̀lú wa nàìjíríà ò ní bàjẹ́. àmín ẹ ṣeun gan ni tó àlejò wa gẹ́gẹ́ bí a ṣe ń sọ̀rọ̀ mẹ́sàn-án máa lọ kí ni hmm. ìdúró yín gan nípa ọ̀rọ̀ ọ̀hún torí olóyèdè ishaq tó jẹ́ jamb registrar ló ti ní hmm. kò ṣeé ṣe kéèyàn fọ́ọ̀jì UTME result àmọ́ ilé ìwọ̀n rí fọ́ọ̀jì kí ni kí lè ròyìn gan nípa rẹ̀. ẹ ṣe atọ́kùn mẹ́sàn-án ọmọ àbí kílẹ̀ mẹ́sàn-án ma ah, ejike mẹ́ ọmọ pé mẹ́sàn-án ọmọ ni um, olókìkí ọmọ ni ó dẹ̀ ti ṣàn láti kékeré ah, ó ṣe ó ṣe ní láàánú pé ní at her age hmm. ó ṣe kéré mọ́ ẹ hmm. ògo rẹ̀ ti sáré bú yọ ló ti bẹ̀rẹ̀ sí yọ ní hmm. ọ̀nà tí ò dáa. àtọ̀ ah, ẹ̀jẹ̀ ká tún gbé pé ara léyè ẹ̀lẹ́ ẹ̀kúrọ̀lẹ́ o. hello ọ̀rọ̀ ìbẹ́tẹ́ ẹ dákun gbogbo ìgbà tẹ́ bá ń pè wá ẹ gbìyànjú láti ta kété sí ẹ̀rọ amóhùnmáwòrán yín ẹ dákun ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ ẹ ṣeun gan ni. so ó jẹ́ nǹkan tó tini lójú àṣì hmm. nàìjíríà pé ọmọ kékeré bẹ́ẹ̀ yẹn wọ́n á lọ sí house ó lọ ń hmm. bẹ̀bẹ̀ ní tèmi kò ń ṣe fọ́ọ̀t ọmọ yẹn hmm. iṣẹ́ bíi rárá akàn akàn ń da ẹ̀bi lé ọmọ yẹn lórí ni ọmọ kékeré ẹni government jamb báwo ni ọmọ yẹn defeat JAMB hmm. báwo ló ṣe gbé yọ tó ṣe gbà yọ láàrin JAMB hmm. tó fi rí ẹ scores yẹn. tó fi di pé ó ṣàyédèrú ìṣèlówó rẹ̀ àwọn òṣìṣẹ́ JAMB ni náà hmm. so ọmọ la wa ń pariwo ọmọ la ń la ń broadcast orúkọ ẹ pé ó ṣe nǹkan tí ò dáa òun nìkan kọ́ ó kàn jẹ́ pé òun ló tẹ́rì sí ni àìmọye àwọn èèyàn nílẹ̀ Yorùbá nílẹ̀ Haúsá nílẹ̀ Ìgbò bó ṣe ń ṣe lọ́dọọdún nìyẹn. tó jẹ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀. Ah, professor wa isaac olóyèdè. ẹ jẹ́ kàn jẹ́ ká tún gbọ́ ìpè yìí ẹ̀lú ẹ̀kú ọ̀lẹ́ sà. ẹ ẹ má bínú ọba náà ló pe láti nájà ẹ dákun fẹsẹ àdé sọ ọ̀rọ̀ kan ni lórí ọ̀rọ̀ tá à ń sọ yẹn. ṣe rí ẹ dákun ẹ̀yin ní etí wa fúnjọba àwọn náà mọ gbọ́n tá à ń wí báyìí. ṣe rí palliative tí wọ́n ní wọ́n fẹ́ pín o àìsàdì àgírísì tí wọ́n fún ní adìẹ ọkà bàbà jẹ hmm. tí wọ́n dàpọ̀ kí wọ́n lo subsidy yẹn kàn lọ fi kún owó fertilizer hmm. kí wọ́n jẹ́ kí fertilizer àwọn ìsara fertilizer ní twenty eight thousand naira golden twenty eight thousand naira kí wọ́n lò ó sílé iṣẹ́ òun kí fertilizer padà wá sí ten thousand àti seven thousand hmm. kama fún ẹnì kankan kájá ká lọ máa fowó ara wa rà àti ṣe hmm. ìrànlọ́wọ́ tí gọ́ọ̀mẹ̀ntì lè ṣe fún wa nu àmọ́ bá ní kí wọ́n máa pín owó yìí àwọn ọmọ wọn ti ń bẹ oyún wọn ti ń bẹ nú wọn ó fi ókọ rẹ sí <laughs> róòlù láti fẹ pé ó lè dúkìá nu rẹ kí wọn wà lọ́wọ́ lórí ọmọ obìnrin tẹ́ ẹ sì sọ mm. ọmọ kékeré tẹ́ ní ó fọ́ eh, eh, ẹ dákun ẹ má ajé fún wa mm. wa ẹ yan àwọn tí ń yan àlè tọmọ ń rí tọmọ yẹn kéré mm. tọmọ yẹn bá dàgbà tán pé Hmm. yóò dùn ti àwọn òbí lọ hmm. ẹ lọ sí lẹ́gbìmọ̀ asòfin ẹ lọ sí rẹ́ẹ̀pù gbogbo ìwé ẹ̀rí ti bẹ lọ́wọ́ wọn kó hmm. wọn ṣe níbo lọmọ yìí ti rí ebi mi tó ti rí náà nu mm. òfin orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n gbé lórí òṣùwọ̀n kí wọ́n ṣe é kí wọ́n sílè ẹ̀ ẹ jalè ẹ má jalè pọ̀ kí wọ́n mú kó mbẹ́ mm. wọ́n sọ gbèdéke nǹkan tó ká gbé fún wa lórílẹ̀-èdè nàìjíríà ọlọ́run ọ̀ràn yìí lọ́wọ́ ẹ ṣeun. àmín àmín òkè kan jalè kan mọ̀ jalè pọ̀ hmm, ìyẹn ìyẹn ó lágbára ẹ jẹ́ ká tún pè yìí kí a tó máa lọ́tọ̀ kò ti rè a ò ní àkókò mọ́ ká máa ṣe gbogbo ẹ̀ ní pàápàá. so bí mo ṣe ń sọ lọ ni pé ọmọ yẹn kàn is quite unfortunate pé wọ́n gbà mú ni hmm. ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ló ṣe irú nǹkan bẹ́ẹ̀ lọ́dọọdún hmm. while tí ọmọ yẹn máa fi rí ṣe torí àwọn òṣìṣẹ́ JAMB ló lẹ̀ dìbà púpọ̀ pẹ̀lú náà hmm. so kí la wá ń kí la wá ń kàbára ọmọ sí so a lè lè mọ ọmọ yẹn lọ títí because ẹni tá a rí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ńkọ́ àwọn tó wà nílé iṣẹ́ JAMB báwo làwọn JAMB táwọn náà ṣe báwọn náà ṣe kọ́ so ètò ẹ̀kọ́ wọ́ ní nàìjíríà ni mm, mm. so akàn tí wọ́n ń gbé ògo ọmọ yẹn jáde sí mm. ìyẹn ò dẹ̀ ní pépé kó má ṣe bẹ́ẹ̀ mọ́ in fact bá ṣe ń bá ṣe ń wò yẹn sìn àwọn tó tún máa máa bú ọmọ yẹn ló ó wà báyìí sìn táwọn máa dáṣẹ lówó pé ọmọ akọni akọmọ ni so àwọn kan ta ní láti ṣe ṣe rí ní nàìjíríà tábà yọ ọ̀rọ̀ oúnjẹ kúrò mẹ́ ètò ẹ̀kọ́ ó ṣe pàtàkì hmm. because ààbò ẹ̀kọ́ òun ló fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri so ẹ̀kọ́ wa gbọ́dọ̀ múnádóko so gọ́ọ̀mẹ̀ntì yìí gbọ́dọ̀ jókòó kan ẹ wá ayé àwọn ọmọ mẹ́sàn ayáwó lọ́wọ́ hmm. àwọn èèyàn jẹ àǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ hmm. so nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì láti ṣe because tí àwọn èèyàn bá ní ọpọlọ tó ń ronú tó ń ronú dáadáa tó ń dẹ̀ rí oúnjẹ jẹ sínú ẹ máa rí pé nǹkan á yàtọ̀ naturally so nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì láti mójútó nìyẹn tọ ẹ ṣeun gan ni kí a tó máa lọ ní orí ètò yìí ẹ dákun gẹ́gẹ́ bí ẹ ṣe ẹ ń gbìyànjú láti ṣàlàyé lẹ́ẹ̀kan àmọ́ nígbà tí bá ṣe rí ọ̀rọ̀ ọ̀hún gangan ṣe mọ̀ wípé wọ́n ní nígbà tí wọ́n wo kí arúkọ ọmọ ọ̀hún wípé wọ́n rí orúkọ ẹlòmíì ni ó tún gbé jáde àti score ẹlòmíì ẹ dákun ṣé kìí ṣe àléébù ara jáàmù òun ni ó tún ṣẹlẹ̀. àléébù ara jáàmù kọ́ àwọn ọ̀bàyéjẹ́ tó wà nù jáàmù ni torí àwọn òṣìṣẹ́ jáwọn náà lẹ̀dí àpòpọ̀ hmm. pọ̀ mọ́ ọmọ yìí ni wọ́n fi gbé score ní score ìgbà táwa kéékèèké táwa náà ṣe jáàmù wọn a máa fi lọ̀ wá pé tó bá fẹ́ gba ibà tó bá fẹ́ ká boost score ẹ̀ ayé òtẹ̀ tí ń ṣe ayé kìíní báyìí JAMB office ní kò yí ọjọ́ra road hmm. láti máa lọ ra form ẹ lọ submit ń bẹ̀ ni hmm. ọgbọ́n táwa kọ̀ máa ń dáńgbà ẹ ni pé tá a bá jókòó papọ̀ a ní tètè submit torí wọ́n ń ta jam ní one thousand six fifty tá a bá tètè submit kọ̀ǹpútà ò ní kọ̀ǹpútàráìsì orúkọ wa tí wọ́n á fún kálukú nọ́mbà ẹ̀yin tẹ́ bá pẹ́ submit plain answer sheet lẹ́ máa lò so àtẹ̀mí àti prevail àti bàbá àṣàmúgbó alájọ máa jókòó papọ̀ hmm. torí orúkọ wa ò ní bá answer sheet wa hmm. ọgbọ́n tó wà lọ́dún náà nìyẹn hmm. ká lè bá fi jókòó machinery á wà láàrin wọn ká lè fi kọ́ ilé ká lè fi kọ́ ilé kì í ṣe pé bí a fẹ́ gbé pàǹpà wọlé ẹ ti gẹ́ẹ̀tì yorùbá mi wọ́n máa fi ń lọ̀ wá ń gbà yẹn náà pé à tó bá fẹ́ boost jam square o. Mm mú iye báyìí wá o owó dẹ̀ dáńgbà náà mm. ẹ mú ten thousand wa kíní ẹ̀ ti pẹ́ mm. ìwà ìbàjẹ́ yẹn ti pẹ́ ní jáàmù àwọn òṣìṣẹ́ jáàmù ni láwọn tó wà lókè mm. àmọ́ lọ́hùn ó gbà fún wa pé professor olóyèdè kì í ṣe ìràndanrandan àgbà ó ti wà ní vc ní best of ìlọrin bẹ́ẹ̀ tó gbọ́dọ̀ ní background tó lọ mọ́ríkàsì tó ṣe gbogbo ẹ̀ lágége lẹ́kọ̀ọ́ pọ̀bọ̀ tó wọn ò bá wọn ṣe balabala kódà kò sí nílé Namibia ọ̀ṣọ́ ní windhoek ló wà ló fi kọ ohun tó kọ pé ló ta ìpè pé ọmọ yìí irọ́ ló ń pa hmm. òun ní bẹ òun tablet wà lọ gbogbo tóun score wà lọ́wọ́ òun bíbá ìbọn òṣèwà Nàmíbíà hmm. wọ́n gbé lé ni àwọn tí wọ́n ṣe tójú òṣèjàmù hmm. wọn mọ̀ pé òun tágbàlagbà fi ń jẹ̀kọ ó wà lábẹ́ ewé so wọn mọ̀ pé nǹkan míì wà yàtọ̀ sí yẹn kòkòrò tó ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà àmọ́ tá a bá bẹ́ràn wí ká bẹ́ràn wí báwo lèmi á ṣe gbà ẹjẹ́ àjọ lọ parọ́ mọ́yàn ẹjẹ́ lu jìbìtì òbí náà dẹ̀ wà ń bẹ̀ tí ọmọ ìgbà tó tẹ̀ tí wúrẹ́kẹ́ bẹ́ẹ̀ bàbá tó wá ń jáde pé ọmọ òun ò parọ́ ọmọ yẹ kí bàbá bí pé wá mẹ́sàn-án máa bó wa lọ́rọ̀ ṣe jẹ́ kó má dàbí ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ni lọ́dọ̀ mm. tí wá ń bí o mẹ́wọ̀n bá gbé mọ́tò wálé bí mo ṣe wà yìí ìyàwó mi ìyá mi ṣe máa bá ah, aṣọ yìí dẹ̀ dàgbà olówó ara aṣọ yìí ìyàwó mi ṣe máa ká gba olówó gba ohun télò obìnrin ránṣọ yọra ah kí n tiẹ̀ pẹ̀lú tèmi ṣáájú ọ̀nà ilé télò ohun tó ń wádìí ni pé bí ìgbà báwo lọkọ mi ṣe rówó sí báwo ló ṣe rówó tọjọ́ tọlọ́pàá bá dé àtẹ̀mí àti àwọn ọjọ́ máa kó ọkọ ẹ̀ ń chẹ́ǹjì aago ń chẹ́ǹjì bàtà ìwọ náà ò fura ò <laughs> fura pé ọkọ ẹ̀ yìí ohun tó ń lò ti kọjá iṣẹ́ tó ń ṣe lọ. ẹ kí wọ́n sáré kí ẹ̀yin ara lé wípé ó tún di ọjọ́ mìíràn torí mo mọ̀ pé wọ́n sì tún máa wá lọ́jọ́ mi tọ̀ ẹ bá wa ṣe ní pápá. kí ẹ̀yin ara lé kú sùúrù nímọ̀ràn tèmi ẹ jẹ́ ká fi gbà farabalẹ̀ ó sì ń rí bẹ́ẹ̀ ni ó sì máa dà ìlú mm. nàìjíríà sì máa dẹ̀rọ̀ mm. one thousand lárépo ní ọlọ́run máa bọ̀ aláṣírí a mọ̀ pé bàbá yìí ọlọ́run bá fún ṣe so àwọn àwọn màdàrú kò sí kán má fẹ́ gbéṣẹ́ wọlé but mm. pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ̀ á rí i pé nǹkan máa padà wá kọ́bí tó parí láṣẹ ọlọ́run. ohun tí bọ́dà mi sọ òun gangan ni mo gbogbo tó sọ yẹn ni mo fọwọ́ sí mm. kí a farada mm. kí a rẹ̀ fi àdúrà ràn jọba lọ bàbá yìí ó láníyàn dáadáa àmọ́ nàìjíríà pọ̀ gbàsà bàbá Gbẹ́ngà Adébóyè áfíríkà fẹ́ nàìjíríà fẹ́ gbogbo nǹkan ó ní ọwọ́ kan èjèèjì nínú ọlọ́run bá mú kó mẹ́. àmín àmín a ò ní rí jù báyìí lọ lórí ètò ó ń gbóná fẹlifẹli fún wákàtí yìí ẹ tún darapọ̀ mọ́ wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ọjọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ ní dédé aago mẹ́rin sí aago márùn-ún èmi ni tiyín nítòótọ́ privé kọ́ládé ó dàbọ̀. ó dàbẹ̀ ni pé nǹkan tí wọ́n fẹ́ ṣe. lẹ́kì tó ṣẹlẹ̀ yẹn wọ́n ní oúnjẹ pẹ́ẹ́n. lára wọn ni obìnrin kan tí wọ́n pè ní Aisha Yusufu. Aisha Yusufu lè jáde ní báyà tí wọ́n kọ́ kó bọ̀ kan kó ammunition kó gbọ̀ gan. kò sí ẹnikẹ́ni tí ó wọ aṣọ sójà. tó bá ti bí òbí ń gbé òbí ń fẹ́ ọbẹ̀ ara sí ọmọ. ìdásórí òní ó gbóná fẹnifẹni lórí pàkáǹtì.